rẹ. ẹ rọra bá mi. lórúkọ ẹlẹ́ẹ̀kan sí. Sisi Quadri lórúkọ mi dáàdi. Sisi Quadri wọ́n sọ bẹ́ẹ̀ well you are welcome. Ah, mo ṣọ́ọ̀bù wọn ti sọ iṣẹ́ tó fẹ́ máa ṣe fún ẹ. Ah, gbogbo ẹ ló ti mọ gbogbo ẹ bó ṣe wà pírẹsẹ́ńtà ayé lójókòó yìí ah, Sisi Quadri. ọ̀rẹ́ mi. Presenter pírẹsẹ̀ntà ayé ló jókòó yìí. Ah. program yẹn máa nice. gan. very interesting. ẹ wo ṣé ibi ìṣèwà yìí yóò lè bàjẹ́ ṣé ibi tí ẹ̀ wọ́n sùn yìí fún wọn àlàyé èrè nìyẹn tí wọ́n á níwà rẹ̀. ẹ̀yin yàtọ̀ sí wọn o yàtọ̀ sáwọn ọ̀gọ́ ibùdó pé oko abẹ́ ọ̀pẹ̀lẹ̀ máa ń fọ àwọn ọmọ ẹ̀yìn wọn rú. oṣù kan wà tó bá ti gbọmọ báyìí wọ́n máa bá sùn ní tọmọ ayé àfi bàjẹ́ wọ́n á sọ ọ́lẹ̀ àwọn yẹn tún kéré àwọn kan wà pé koríko abẹ́ wọn náà máa ń jẹ àwọn ọ̀gá kan wà pé ògùn àwọn ọmọ ẹ̀yìn wọn náà tún máa ń lò àwọn yẹn tún wọ́n yàtọ̀ sọ pé àwọn ọ̀gá olóṣèlú búkọ̀ tó yẹ pé wọ́n ì báyìí wọ́n dà ìwọ́n fi àwọn ọmọ wọn ni. jẹ́ ká rìsáàbù ẹ̀ jẹ́ ká rìsáàbù. Mm, ṣé pé program anáìsì. ó máa ná ẹ. ilé iṣẹ́ ìmọ̀ àyàtọ̀ sí. apart from pé bó tiẹ̀ sí sọ̀rọ̀ nǹkan tí sísí bá ti sọ fún wa èmi mọ̀ pé débẹ̀ ni kò ní ṣe recommendation kan ká má gbàgbọ́. yes sir. anyway um, wọ́n ṣe gbogbo ètò fún ẹ. èmi lọ mí kẹ́ comfortable wo bó ṣe máa bẹ̀rẹ̀ iṣẹ́. Ah ẹ ṣe ayé yìí ó dáa ẹ ní ṣubú dànù ẹni tí ẹyin lòlù ìkùnà ọmọ ti yín ẹ máa tẹ̀síwájú iléeṣẹ́ ìyá dàgbà ọkọ ọba adá ọba kò ní ṣayé lẹ́sẹ̀ ṣé láwọn tí wọ́n ti jóná wọn ní kóná ọmọ ti yín o ẹ ní gbọ́ ọmọ gbìn òkè bẹ́ẹ̀ lẹ́nu máa rúṣọ òkè ọlọ́lá yín máa máa lọ ẹ ní tó kòròkòdókò rókòtó ẹ ní jábọ́ ní kọ́tà ẹ ní ṣubú bẹ́ẹ̀ ṣe fẹ́. ọ̀rẹ́ mi ẹni tí mo ṣàmì ó ti tó òṣù wá sọ pé. àárọ̀ yóò sí bí àmì ṣé sọ́rọ̀ ẹ̀dọ̀ bọ̀ ọ̀bọ̀ tí òṣàmì ṣe bó dànù ni. ẹ wo ẹjẹ ìfìjókòó ẹ wo bẹ́ẹ̀ ṣe wá wà yẹ ìṣẹ̀bẹ̀rẹ̀ oore ni o. ẹ mà ní dèrò ẹ̀yìn wọ́n ń gbá fáṣẹ yóò nígbà yín sí ní fáṣẹ ẹ ní fìdí bọ́ sẹ́nu lágbára lọ́wọ́ ọlọ́run tó dáyé tó ṣẹ̀dá yẹn tí ó gbà dáyé wọ̀ nígbà yín ṣubú wọn níṣẹ́ everybody come ṣe if if if if if you come late and you think that you can be signing anytime ma sọ fọ ga mi ma can can just be yan be be spoiling my work bakery ah, <laughs> how are you jare how is work now Fine. how are you today. Mm-hmm. ṣé àwọn files yẹn ti ready. ah yes ah Later <laughs> mo ẹ pé dé ní n <laughs> bọ̀ jẹ́ complete o okay Oh no. all right ma ah, ah like your makeup it's so lovely ah ah ah ah ah ẹ ah. eh, miss bakery what? wá ẹ wá fi mi ẹ wá ẹ súnmọ́ mi ẹ̀ka ìkò dáa. ìdùnnú bẹ́ẹ̀ bí question kan ṣé wọ́n botox ni ìyẹn bọ́bọ̀ kí ni ẹ̀ no ah get to get now get to get tell me the truth me nítorí anybody me ẹ̀ kí n máa keep secret gan ṣé wọ́n bọ́bọ̀ mi. ah ẹ ti jà wọ́n nù kí ni bọ́bọ̀ mi why do you do why do you do why do you behave like this. Why do you behave like this? When God give you a little thing, you acknowledge, ever appreciate your love. Ah. What God Lord. Ever good, he say, yẹn dàbí ewu ọjọ́ get that all wrong now. You have to be contented with what you have. Oh Olè glory lè dìdí the lè fún ní support lára ògiri. Ah, ẹ wo ẹni kan gbé mọ́ọ̀pù wá ìdí yín jẹ. Will you shut up? Shut up! I'm telling you the truth, I don't want to hear word. Your fellow colleagues àwọn yẹn náà dey go and do eh, a You see the aba bọ̀m̀bọ̀m. Oríṣiríṣi bọ̀m̀bọ̀m là ń rí, bọ̀m̀bọ̀m bọ̀m̀bọ̀m, àgbálùmọ̀ bọ̀m̀bọ̀m, egg roll bọ̀m̀bọ̀m, donut bọ̀m̀bọ̀m ó wà lára yín. ọ̀gá mọ̀ ní alẹ́ ìdúró kí ẹ̀ ń pariwo. èyí ló fẹjọ́. ṣé ẹ wà. kí ni ẹ lẹ. bọ́ síbi jẹ́ gbóná lọ. ọ̀rẹ́ iye ọ̀rẹ́ olórí ibú èyí ara wọn. Ah, pretty ladies ibo lọ́dà ibo lẹ ti mọ̀ ṣé ẹ pàdé lẹ́nu ọ̀nà ni. ó dà ìkórè ìta ni lady ṣẹ́ẹ̀kì ni lady àbọ̀wò ni lady ojú ń dùn ẹ̀ ni ṣọ̀rọ̀ yàn láyà wa ni kí ló dé tó bá ń ṣe bí ẹni tó ẹ̀jẹ̀ ta sí lọ́pọ̀lọpọ̀ yìí. Ah, ìráyọ̀sì jẹ́ ká lọ àsàmàrégé yìí jáde. ẹ lọ síbo ṣáwọn yẹn lọ fẹ́ jìrọ̀ lára mi ẹ dákun má bínú sójú rẹ ṣe menstruation ni omi wà ní ladies torí làákàyè rẹ ó ti wà lẹ́yìn ẹsẹ̀ ọkùnrin rẹ sì dẹrẹ kẹ̀kẹ́ mọrúwá ẹ̀yìn ló wà ní tí mo mọ sọ fún ilé ìṣúpẹ́ àdàlẹ́ lè rí tó wà sójú fífẹ́ ẹ̀bí agbada ojú kù wáyà rẹ sí bí èsì mẹ́sàn-án olókù ọwọ́ kún rẹ o agbọ́dọ̀ bí ìkùn rẹ̀ ṣe rí àfi ìdí àfi mi máa ro túwó sọ ara rẹ o wọ́n bèrè kó sòfò rárá lọ́wọ́ mọ́ ọ wá sí pé níbo làwa ti ń dà àbọ̀ sàpàdé lójú ọ̀nà ni irọ́ ìkírun mo ti ń bọ̀ mo fẹ́rẹ́ rọ̀rùwọ́ kí n kó mẹ́kì máa bọ́ sí nìṣà from nìṣà kí wọ́n máa lọ sókùn kòkun ní mo bẹ̀rẹ̀ sí gbàdọ̀ sọ̀nà kwara sẹ́yìn kórìí tiẹ̀ ti dọ̀bálẹ̀ ọkọ rẹ̀ dàbí bá mi ẹ̀kú lé ọmọ tó ń sọmọ. ẹ́ well done excuse me are you done sórí tí èèyàn bá ń rojú ẹ lórí burúkú káàkiri báyìí lẹ́kọ̀ọ́ kó lè sí oríire o gbogbo àwọn ẹjọ́ tó yẹ kó ọ̀rọ̀ kó kókó ọmọ ronú prógrámù èyí rò ọba tí wàá wà lọ́fúnláì lọ́mọ rojú ọ̀wẹ̀rì káàkiri kí ni à ń kúrí gbogbo tó sọ kalẹ̀ ní ìsìn. kóńkó mọ̀ ni wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ṣe ta kókó bí okun ṣòkòtò. ọ̀sánì láàkà òbí ti mọ́ bèrè fún un nígbà tó wá látòdìdí oko wọ́n sọ̀yìn rẹ fún mi nígbà tó gbóhùn kírun ọ̀gá ọ̀kadà òbí dòṣogbo from òṣogbo ọ̀hán abọ́sẹ̀yìn mọ́tò àwọn bẹ̀ òdebàdàn from ìbàdàn ọwọ́ àrèdáàrè tẹ́wọ̀n kó wá ló ti ṣe o aláǹkárá ọdún iléyà. gbogbo táìmù ẹ̀ mo wà lórí transit ní tèmi ń sọ gangan ni pé sórí àwọn ọ̀rọ̀ rẹ̀ tí ẹ bá ti bí ọ̀dà ìwọ máa ra sọ lẹ́yọ kọ̀ kájọ máa fúnra because bó ṣe sọ yìí máa ẹsẹ̀ ní láti gbé sí slow mo kí lè máa gbọ́ àwọn tó máa ń jẹ́rìí kó o ṣètò ọ̀ kéèyàn máa fi ẹnu sáré

tí wọ́n bá mú eléyìí bá kù brown kí ni ọjọ́ ah! ọlọ́run dá yẹn o. inú mi dùn pé tó bá lọ sí ah, ọ̀rẹ́ ẹ̀ lisa ọmọ ògùrú express ẹ̀ abiola kí ló fi yàtọ̀ bí wọ́n ṣe gbé kùnrin pétọ̀ ibi ẹ̀ bá yé àwọn jẹ́dẹ́rẹ́ kí lẹ́ẹ̀fì yàtọ̀ tá a bá jẹ́ lórí ju títì kí lẹ́ẹ̀fì yàtọ̀ sí dáhùn nítorí ọ̀yà dìbí ìròwó lóṣùkù torí tó o bá ń sọ̀ lọ́wọ́ níṣẹ́ tó mú ẹ̀pá lulẹ̀ ìyá wa tẹnu ti gbóná tọ́ ọ bá tún fún ẹnu pọ̀ bí abẹ́ tí mo sì bà sùn rí kọ́ ọ yá àtẹnu ká ní kọ́ ọmọ tó ń ṣe má nà ká sí mi má gbé mi padà tọ́ ọ bá gbé mi padà tọ́ ọ bá gbé mi padà ọyá mà ń gbọ́. ẹ̀wọ̀n ó ti tó já ó ti tó ó ti tó ẹ̀ ó ti tó já ó ti tó sẹ̀. kí ni sí ọtí wíìgì sí ẹ náà tá ń gu olùsíwó tán rẹ bí adìẹ bẹ́là. ẹgbẹ́ rẹ̀ iṣẹ́ ìjọ ẹgbẹ́ rẹ̀ iṣẹ́ ìtẹ̀kùn ìgbésà. olùsí. kókó bá ọ̀sán pé. gbogbo ẹnu wèrè sí ìrìn. fúlàtà rẹ̀ ní jáde rẹ̀ ní bọ́ọ̀kì. ẹgbẹ́ ni ẹ ẹ ẹ wo kí ló kí ni a kò yé mi gan kí ló. ẹ Ah, bẹ́ẹ̀ kẹ́ kúlẹ̀ bẹ́ẹ̀ kẹ́ kúlẹ̀ o èwo ni wèrè gan. yàtọ̀ ní ọlọ́run níbi tá a bá dé yìí ẹ jẹ́ ká mọ̀ gánà àwọn méjèèjì ẹ jẹ́ ká fún wọn láyè kọ́ṣe wọn náà wọn. suit yourself suit yourself. ẹ lọ bẹ ṣe competition láàrin wa ni jọjọ àrẹ ọmọ àdìrẹ rẹ ó ti mọ wàrẹ wọn lọ mọ bọlọ wọn àti. ṣé òun ní mọ̀ sọ̀rọ̀ lẹ́yìn ọkọ̀ kan àwọn òkòlò àwọn táòlù burúkú ọmọ ṣe fún ọ àfin bàbá rẹ ìwọ wà lọ dúdú ọmọ àlè ọmọ rẹ nílùú mi ìjọ ọmọ jọ wèrè tẹsẹtẹsẹ òkú òbí mọ bí ọmọ bá ń lọ sí ọsàn fàní. ṣé ó jẹ́ kíngò lónìí títò sọ ọ̀rọ̀ tó sọ nísìn tí mo bá tó bẹ̀ tó bá mọ̀ pé lóòótọ́ ọlọ́run jogún ọ̀rọ̀ fún ọ ẹ̀ka ní ọmọ tún lè padà sọ òkú òbí mọ mi ibi ọmọ bá ń lọ́rùn ọmọ wọlé ìyàpẹ́ ọkọ ọmọ tí ọ̀sán àbàní tí òun ló fún ara rẹ̀. bó ti yẹ kó máa sọ lélẹ́yìí bó ti yẹ kó máa sọ lélẹ́yìí wà á lè máa lè sí torí gbogbo títì ni títì ni orí bíìtì ọ̀rọ̀ títì ni máa sọ́lẹ̀ àkọ́kọ́ rẹ́fì rẹ́fì ṣe sùúrù rẹ́fì ṣe sọ́tì ní sẹ́yà yìí ìyá rẹ̀ rẹ́fì àbí olóṣù tààdà kọ́ bí màmá rẹ̀ sẹ́lẹ̀ tó wá dúró eégún ké mọ̀mọ́ àti kéégún rọ̀ jí ògèdè eégún ó jókòó fìdí kéégún káàkiri nìkan náà nà. ó sì sì kọ́ ju èyí tó fún mọ yìí tó mọ mọ mọ ìwà bíbà ní kò tẹ́lẹ̀. ó ní tó ó ní tó ó ní tó ó ní tó ó ní tó ẹ wà lọ. for that city wa èmi. sisi kadi yu ló ń bí i. pátápátá ìgò wé. ọjọ́ ní àlọ́ wá ní ká sọ yìí. ọjọ́ bá bẹ̀rẹ̀ ayé òní di ìwé. ó ti lọ kọ́ ni ó ta kọ́. bọ́dọ̀ ti wá bọ́dọ̀ ti rí ìwé rẹ̀. ọmọ rẹ̀ ìpèrè ìpè yá ni o. bọ́dọ̀ ti rí ìwé rẹ̀. ee eh, gbàdúgbò sọ́jà gbàdúgbò sáwọn ni nígbà tó wà bí ti rọrọ ni wọn lọ tọ́ni ìṣòro ìṣẹ́ta pàdé ó sì lọ́jà why why did you say ṣé òwò wèrè ẹ eh, ṣé òyà wèrè ṣé òwò wèrè àjọyọkùnrin ẹ pé kóró desk ni. nígbà tó pé bá fẹ́ rarun fún gẹ́fẹ́ ní òrìrà ní two five lọ olóṣèlú ẹ̀bẹ̀ báńsì ó sọ pé kínní. torí ẹ̀ náà ṣe fi kóṣì sí ibà yìí màálù tó ò lérò iṣẹ́ ọlọ́run ló ń ba lé ṣiṣi kó kóṣì kúrò ìmọ̀ àwọn ilé o ìmọ̀ àwọn ilé àbúrò ẹ̀ burú. <laughs> nice one wọn ò bí yá èèyàn. report tí mo gbọ́ sí tán wá fún mi nípa promo tẹ̀ ń ṣe kò tẹ́ mi lọ́rùn wọ́n ló dull gan. Ah! wèrè wo ló sọ bẹ́ẹ̀ nù. a kì í ní ṣó dànù. kí ló ń tẹ èèyàn lẹ́ta ní báyìí náà ẹ ṣe máa ń bínú orí báyìí. ẹ gbádùn rárá ni. àwọn kì í ṣe pé òun kò gbádùn torí bí sálámà ra mọ́ngòrò kí ló ṣẹlẹ̀ tó fi yẹ yín ẹ̀ fún bí ẹ̀mú ìgbò. tójú ẹ̀fẹ̀ bíi antenna tó ti bàjẹ́ ó níranù ó pọn yanyanyan òṣì kó mọ́ tọrọ ẹ̀ kàn ni o ò rí búra wèrè ṣe wá tágbé pé àwọn tó ń gun ẹ̀wọ́n kan gun ọgbọ́n ọ̀yà ni ó lo ṣe ọ̀kadà tó ti pọ̀pọ̀ ọ̀yà kò sẹ́ni tí òun wèrè gùn wọ́n ṣe ń gbẹ́ ẹ̀nà bọ́ lórí rẹ̀ ó ti wá ní public toilet kálukú rẹ̀ sí wọ́n ń ṣègbọ̀n sẹ́bẹ̀ wá aago sí wèrè lóòzọ́wọ́ aago òye ó tún sùn ẹ̀ lọ́wọ́ gbé gbogbo oge tẹ̀ ń ṣe ẹ̀ mọ̀ bẹ́ ṣe ń ṣe. ó ti tó ó ti tó ó ti tó ẹ jẹ́ kó bu díẹ̀ sí ẹ jẹ́ kó bu díẹ̀ sí. olùsí wọ́n bá ta tẹnu bẹ́ẹ̀. bó ṣe máa ń ṣe nìyẹn. wà á rí pé wèrè wà nílẹ̀ olùsí wo mú ẹ̀ ṣe ń ru kébí ìgbà tán bá sùn lọ́wọ́ aláìmọ̀wé ṣe ń wò balabala. tó ah mo ló ti tó ẹ wo ibi tí o bá sílẹ̀ láti ń jiyàn jàkadì ẹ ti gbọ́ èmi fúnra mi mo fẹ́ rí n tẹ̀ ṣe. very good. kò sí wàhálà alábòsí orí bàtà tó wọ ọ̀rẹ́ mi sì mí rí gbóbi bẹ́ẹ̀ wàá darúgbó sí. ọ̀rọ̀ àyíṣẹ́ sọ. ó yá action ẹ̀ẹ́n tá a bá ṣòtítọ́ a máa kú tá a lè ṣòtítọ́ ọ̀ràn yàn ní ká kú o ibi tá a wà igan náà ń pè ní gbàgede òtítọ́ ẹ̀yin tèmi lólùfẹ́ mi ṣe ti wẹ̀ ti dúró kí ló ń ṣẹlẹ̀ láti iléeṣẹ́ alálùpàrẹ́kà ni mo ti gbé nǹkan ògùn tó dùn dé o ọbẹ̀ tí mo gbé wá lọ́tì ẹ̀ yìí ẹ wọ ẹran tó lálùbáríkà ló wà ń bẹ ẹ jẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ ṣé wọ́n yẹn jẹ ni ní gbàgede òótọ́ a máa ṣàlàyé bó ṣe ń lọ fún ẹ a máa fún ẹ lálàáfíà ìfọkànbalẹ̀ máa ṣẹlẹ̀ sí ẹ ta ló yẹn jẹ ṣé o ra alẹ̀ ni wọ́n gbà lọ́wọ́ ẹ ni àbí ilé tó kọ́ wọn ẹ̀jẹ̀ kó gbénú ẹ̀ mọ̀ ṣé àwọn ẹbí ọkọ ẹ náà fẹ́ yàn ẹ jẹ sọrú ẹ tó fẹ́ darí ẹ láàmú ìwọ máa bọ̀ wá sí ilé iṣẹ́ wa níbí báyìí kó wá wọn gbé gbogbo òṣòro ayé ẹ máa gbé bọ̀ wá síbi tá a pè ní gbàgede òtítọ́ àwa ṣòtítọ́ ń bẹ àwọn èèyàn lálùpàdé máa jókòó sí kalẹ̀ wọ́n á bẹ́ẹ̀ sobi tí bàtà ti ń dùn ẹ lẹ́sẹ̀ wọ́n á bẹ́ẹ̀ fomi tútù sí àwọn òfin egun òtòlótò fáwọn èèyàn ni o ẹ̀yin tèmi lólùfẹ́ mi ẹ má gbé ìpolówó àti ọjà lọ síbòmí iléeṣẹ́ alálùbáríkà ń bíbà ẹ̀ ní kẹtiwa polówó káwa mọ tẹ́yìn náà lọ ẹ gbé nǹkan tẹ́yìn ń tàwa ká fi gbé tiwa ká fi gbé tiyín lárugẹ bẹ́ẹ̀ ló ẹ má sinmi o ẹbí tán ti yàn yín jẹ ní kẹ́ tètè máa bọ̀ ẹ̀yin tèmi lólùfẹ́ mi ẹ máa bọ̀ ní kíákíá mò ń bọ̀ mi ò tí ì jẹ́jẹ́ kí n sáré dókè lọ́nà ẹ máa bọ̀ ṣe lọ lọ́sìkò <laughs> ṣé ti tán. kápá tẹ̀wọ́ àwọn olórí burúkú ẹ̀dá àwọn abínú ẹni. o rí gbogbo ṣukú ẹsẹ̀ wèrè kó wọ́n pátá rí nílé iṣẹ́ yàrá sáré ara kó tó bá ti rìn káàkiri ni. olùsí ó máa máa làágùn mú bí òṣìkà ẹ̀dá oníranù èwo lóṣùkù tó tún fẹ́ lọ sọ. ẹ sisi Quadri o ti dà bẹ́ẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ṣe yẹn mo gbádùn ẹ ṣe ẹ lè lọ sí abẹ́ ẹ lè lọ ọjọ́ yọ bàtà lẹ́sẹ̀. ẹ pẹ́ ẹ̀rí ó tún hàn àkàlà fíìmù àyàmà tàǹgà ṣáàmà á lọ onílẹ̀kẹ̀dì ló tún fi sọ́wọ́ kò mọ́ tọ̀rọ̀ ẹ̀ kàn òòrí yóò mọ ká sọ̀rọ̀ di ni ó ń di òṣì olùṣì. asamarege yìí. Sisi lorúkọ mi asamarege wọn ni lógo mi. Sisi sisi sisi. ọ̀pọ̀ lọ́wọ́ idan. Sisi sisi. ẹlẹ́gbọ̀dọ̀ sàtò ń wọlé. Sisi o. Oh. satellite everywhere you go asamarege yìí.